olúwa jọba ọlá ńlá ni olúwa wọ̀ ní aṣọ agbára ni olúwa wọ̀ ní aṣọ ó fìdí ara rẹ̀ ní àmùrè ó fi ayé sọlẹ̀ tí kò fi lè yí láti ìgbà àtijọ́ ni a ti fi ìdí ìtẹ́ rẹ̀ àti ayérayé ìwọ ìsàn omi gbé orí wọn sókè ìsàn omi gbé orí yín sókè torí olúwa ní ògo ó ní ògo ju ariwo omi púpọ̀ lọ ju ríru omi ńlá àní ju ríru agbára omi òkun lọ òtítọ́ ni ẹ̀rí rẹ ìwà mímọ́ yẹ ilé rẹ láé àti láéláé àmín eléyìí ni mo fi ń wọlé ni mo fi ń balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ojúmọ́ ire ti ọjọ́ ìsinmi pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ ní kejì lórí tẹlifíṣàn Orísun òun náà ni àwa ni alára gbàyédá tí wọ́n bá ń sọ nípa tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ káàárọ̀ òjíire lárugẹ tẹlifíṣàn yìí náà ni àwa ni bàbá ẹ wò ẹ fi gbogbo àwọn tó kù sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa tẹ̀lé wa òkun ni wá òkun ni tẹlifíṣàn Orísun àwa ò bẹ̀rù láti máa fún àwọn tó kù lómi ǹjẹ́ ẹ̀yin gbọ́ wípé látijọ́ tí òkun ti ń dà tiẹ̀ síta tó ti ń fọn síta tó ń tutọmọdé tàgbà lára ṣe é gbọ́ wípé òkun gbẹ̀rí àwa lòkun àṣà àwa lòkun èdè àwa lòkun ìwà nínú èdè Yorùbá nítorí wípé ẹnikẹ́ni tó bá gbédè tó bá mọ ìṣe ṣùgbọ́n tó sọ ìwà nù Yorùbá sọ wípé ọmọ àlè ni. mo ń kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa Ojúmọ́ Ire pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ̀níkejì bí mo ṣe máa ń béèrè lọ́wọ́ wa ní gbogbo ọjọ́ mẹ́jọ wípé ṣé ẹ ti múra ilé ìjọsìn ṣẹ́yìn ti lọ ṣé ẹ ti dé àbí iṣẹ́ ti yín ò tiẹ̀ fún yín láàyè láti lọ gẹ́gẹ́ bí iṣẹ́ agbófinró iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ìdóòlà ẹ̀mí tàbí ètò ààbò ẹ̀yin farabalẹ̀ kẹ́yìn náà máa wo tẹlifíṣàn Orísun lọ́fíìsì yìí torí pé mo ti gbé ṣọ́ọ̀ṣì wá ka yín mọ́lé láàárọ̀ yìí owó ọrẹ nìkan ni mi ò ní gbà ṣùgbọ́n ẹ ti sanwó ọrẹ yẹn ẹ mọ̀ nítorí wípé ìfẹ́ tẹ́ni fún tẹlifíṣàn Orísun tẹ́ ẹ fi sanwó sórí dìkódà yín láti lórí ọ̀fẹ́ láti máa wò wá ṣẹ́ni pé yẹn náà ẹ ti sanwó ọrẹ ṣùgbọ́n ètò kù gẹ́gẹ́ bí òjíṣẹ́ àpòsò orí tẹlifíṣàn Orísun gbogbo ẹ̀ ni màá fún wa láàárọ̀ yìí mo ti gbé ìránṣẹ́ Ọlọ́run wá tí ó fún wa ọ̀rọ̀ Ọlọ́run tó tọ́ bọ́ wa eléyìí tó ń wá láti inú ẹ̀mí sí ẹ̀mí mímọ́ bákan náà ẹ ti mọ̀ wípé tó bá tó àsìkò ká jó àwọn olórin sùn lọ ọ̀gá akọrin ń bẹ nínú ilé bákan náà ó ní mo ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ akọrin ẹ má ti yí kúrò lórí tẹlifíṣàn Orísun nítorí pé ètò bàbá ètò òun gangan ló dé yìí àrà bàbá ọ̀rà ọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ pé a ní ọ̀rọ̀ ọ̀hún bí kì bá ṣe ọlọ́run nítorí pé wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ẹ wò ó kó tó di wípé mo fi ojú àlejò wa hàn wá lówùúrọ̀ yìí a lọ yin ọlọ́run láàrin ìṣẹ́jú belenja ṣùgbọ́n kó tó di wípé a lọ yin ọlọ́run kí ni ohun tí mo mú wá láàárọ̀ yìí òun náà ohun tí mo pè ní ìpèníjà ìpèníjà ìpèníjà nígbà tí Jésù Olúwa ń padà lọ sí ọ̀run kò máa ṣe ìlérí búrẹ́dì àti bọ́tà fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò ṣe ìlérí ẹlẹ́rìndòdò fún wọn kò ṣe ìlérí wípé ẹ ó sùn sórí ibùsùn tó ṣe dìmdìm ṣùgbọ́n sọ wípé nínú ayé tẹ́ wà yìí ẹ ó rí ìpèníjà ẹ ó rí ìpọ́njú ó ní ṣùgbọ́n ẹ tújú ká nítorí pé mo ti ṣẹ́gun ayé mi ti wà níkàlẹ̀ láàárọ̀ yìí ọ̀dọ́ ìránṣẹ́ olúwa ni wọ́n bíbélì wípé kò kọ́ni bí àwọn akọ̀wé ó ní ṣùgbọ́n ó ń kọ́ni tàṣẹ tàṣẹ ọ̀rọ̀ ọlọ́run yè ó ní agbára ó mú ju ìdàkídà olójú méjì lọ ìránṣẹ́ ọlọ́run ti wà nínú ilé láàárọ̀ yìí ẹ jẹ́ n sọ díẹ̀ nípa ìránṣẹ́ ọlọ́run yìí wọ́n pè mí gẹ́gẹ́ bí ẹni tí ó máa wá ṣe eré orí ìtàgé tí a mọ̀ sí drama nínú ìjọ kan ṣùgbọ́n nínú ìjọ ọ̀hún tí wọ́n ti pè mí gẹ́gẹ́ bí ẹni tó wá ṣeré orí ìtàgé nínú ìjọ kan náà ni wọ́n ti pè wọ́n gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn ṣùgbọ́n lọ́jọ́ tí mo wà ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ wọn ni mo ti ń sọ wípé ohun tí ó ń bọ́ lẹ̀ yìí tí Ọlọ́run ń gba ẹnu ìránṣẹ́ yìí ń sọ kì í ṣe ohun tí ènìyàn tí a tó bí ọgọ́rùn-ún méjì tí a wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí lè gbọ́ ṣùgbọ́n ó jẹ́ ohun tí gbogbo àgbáyé gbọ́dọ̀ gbọ́ ni mo ṣe wù ú ni mo ṣe wò ó ni mo ṣe wò ó sọ̀tún ni mo wò ó sósì wípé ah ìránṣẹ́ yìí tó bá ń gbọ́ ẹ lè dá jẹ nìkan gbogbo ayé gbọ́dọ̀ bá yín jẹ nínú rẹ̀ ta ni àlejò mi láàárọ̀ yìí àwọn náà ni ajíyìnrere àbáyọ̀mí àmínú <laughs> ẹ káàárọ̀ sa o ẹ káàárọ̀ ẹ bá mi kí àwọn ará ilé. ẹ káàárọ̀ gbogbo ènìyàn nílé àkí hmm. gbogbo ènìyàn pátá tó ń wò wá wípé kí òní kó sàn wá sí rè. àmín lórúkọ jésù ẹ ṣé sáà láì fi àkókò ṣòfò nítorí pé mo mọ̀ wípé ó wà nílẹ̀ dáadáa ohun tí mo fẹ́ yẹ kí a sọ̀rọ̀ lélẹ̀ lórí láàárọ̀ yìí òun náà ní ìpèníjà tí àwọn olóyìnbó ń pè ní challenges òun ni mo ṣe ní kí n kọ́kọ́ ti ibè kan bẹ̀rẹ̀ wípé sáà kí ni challenges gan-an. ìpèníjà jẹ́ ohun tí a ò lè yẹra fún nínú hmm, ayé hmm. ó jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ayé yìí. Hmm. for, for us to begin to, to, to talk about challenges, mm. we must actually know that challenges pushes us from our comfort zones. Mm. It is not something that comes with an easy mind. It is a great trouble that we cannot avoid here on earth. Mm. So therefore, once we are on earth here, we know that there are several things that will not give us peace of mind. So anything that will not give us peace of mind, that won't give us a calm situation is or are challenges. Hmm, ẹ wá bá mi tú ní Yorùbá. ohunkóhun tó máa tì wá kúrò nínú ipò ìfọ̀kànbalẹ̀. tó máa fa nípò ìrọra bẹ́ẹ̀ni tó máa fa ìpòrúru òun hmm. là ń pè ní ìpèníjà hmm. ó lè tóbi sáwọn kan ó lè kéré ṣùgbọ́n ìpèníjà ó wà láyé gbogbo ẹ̀dá. ó lè tóbi sí àwọn kan ó lè kéré sí àwọn kan ṣùgbọ́n ìpèníjà ni fún gbogbo ẹ̀dá sáà kí ni ọ̀rọ̀ ọlọ́run wa sọ nípa ìpèníjà. ẹbí a bá lọ sínú ọ̀rọ̀ ọlọ́run máa fẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run fúnra rẹ̀. ọ̀dọ̀ ọlọ́run fúnra rẹ̀. nígbà tí a dá ènìyàn ní ìwé Genesis hmm. orí kejì. orí kejì. ẹsẹ̀. verse what sir. kábẹ̀ láti jẹ́sẹ̀ orí kìíní. orí kìíní. bẹ́ẹ̀ láti ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n kẹrìndínlọ́gbọ̀n that's twenty six. bẹ́ẹ̀ni sá. ọlọ́run sì wí pé. ọlọ́run wí pé. jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa. jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa. gẹ́gẹ́ bí ìrí wa. gẹ́gẹ́ bí ìrí wa. kí wọ́n sì máa jókòó jọba lórí ẹja òkun. ohun méjì ló jẹ́ kí ọlọ́run jẹ́ ọlọ́run. Hmm. a ò yẹ láti dúró sínú ìpèníjà a ní láti là á kọjá ni. dádì ẹ bá mi gbàdúrà fún àwọn ènìyàn. Jehovah mímọ́. jésù kristi. kábíyèsí. máíkẹ́lì mímọ́. Hmm. ọlọ́run olùṣọ́gbà. Hmm. ayàn ológo ní òwúrọ̀ yìí olúwa. bàbá wa gba ọpẹ́ wa. àmín jésù. olúwa gba ìyìn wa. àmín. ní orúkọ jésù la tọ̀ ẹ́ wá. Hmm. ní àkókò yìí olúwa gbogbo ẹ̀dákẹ́dá gbogbo ènìyàn kénìyàn tó wà nínú ipò àwọn ọmọ israẹli ògùn paniwájú ògùn fáráò lẹ́yìn. Mm tí ò mọ bó ṣe fẹ́ gbé gbà ẹlòmíì wọ́n ṣe gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ọmọ ti kú mọ́ lọ́wọ́ ẹlòmíì landlord ti ní kó kúrò lé ó wò pé kí ló kù àbí kí ni ká sọ fún ènìyàn tó bímọ mẹ́rin nínú ilé kan tó ní kó kúrò lé olúwa á bẹ̀ ọ́ nínú àánú rẹ̀ fàánú bẹ̀ wá wò. àmín jésù. olúwa fàánú bẹ̀ wá wò. àmín. bíbélì kọ́ni wẹ́ẹ̀sì àtàkálẹ̀ kan ó ní ló lè wọ̀n ọ̀run ọlọ́run nìkan ni o ó ní òun omi ní kòtò ọwọ́ ẹ̀ kòtò kún òun ọ̀run ní ipa ẹ̀ka kan ó ní kòtò ká ah. ọlọ́run wa ìrẹ́ ló tó bẹ̀ ká sì mọ̀ ọ́ ní orúkọ jésù mo gbàdúrà fọwọ́n tó ń wò wá ní orúkọ jésù irú ìpèníjà ó tóbi ó kéré tá à ń kọjá ní orúkọ jésù agbára tó máa mú wa là á kọjá olúwa kó fi mọ bẹ́ẹ̀. àmì jésù. bíbélì kọ́nùwé kọ́rìntì kínní hmm. orí ẹsẹ̀ kẹtàlá ó ní ìdánwò tó kọlù yìí ó ní kò yàtọ̀ sí tó kọlù aráyé ó ní ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà tá a bá wò dáadáa olúwa mo bẹ̀ ọ́ ìmọ̀ òye àti ìṣíjú tó máa jẹ́ ká rọ́nù àbáyọ ní tòótọ́ tá ò ní jì sọ́fì ayé olúwa fi fún wa lẹ́yìn ohun gbogbo ìjọba rẹ olúwa ìjọba rẹ hmm. ìjọba rẹ olúwa jẹ́ ká bá wọn nípe níbẹ̀ jésù jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣé o ìránṣẹ́ ọlọ́run wa ti a pè yín sórí ètò ojúmọ́ ire láàárọ̀ yìí tí ẹ sì jẹ́ wa mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ wò wá nínú ilé náà bákan náà lórúkọ jésù apá ò ní kún yín bàbá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé a yín ẹ sì tún jẹ́ wa lórúkọ jésù ẹ̀mí ọlọ́run nínú ayé yín yóò máa tẹ̀síwájú ipa ò ní kún náà gbogbo ìpèníjà kí ìpèníjà àtẹ̀yìn náà lè máa kojú ẹ̀mí mímọ́ fún yín lágbára láti borí ẹ̀ ẹ ṣé púpọ̀ fún àǹfààní gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín sọ gbólóhùn kan lẹ́yìn ìgbà tí ètò yìí bá ti ń kẹnu bòpò ẹ bá mi fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. zero nine zero. zero nine zero. nine one. nine one. seven one. seven one. eight one. eight one. four nine. four nine. ẹ wo nọ́mbà wọn òun náà ni wọ́n ti pè fún wa yẹn ẹ wo ó wù mí kí n fa ìrìn àjò yìí kí n fà á sẹ́yìn jù báyìí lọ ṣùgbọ́n tí mo pé lórí tẹlifíṣàn Orísun èdè Yorùbá ó jẹ wá lógún púpọ̀ ẹ ò ẹ máa rí i pé àwọn náà kàn ń gbìyànjú láti sọ èdè Yorùbá yẹn ni òyìnbó yẹn ti wà nínú ẹ̀jẹ̀ ó ti wà nínú gbogbo ara ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ a sì gbádùn Kristi nínú ayé wọn ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí a jọ kọ́ sowọ́pọ̀ tí a jọ jẹ́ kí ètò tòní kó wá sí ojú ìwòran yín inú ilé kún fọ́fọ́ o láwọn tí àjọ pawọ́pọ̀ tí àjọ ṣiṣẹ́ ọlájùwọ̀n ọlátúndé j black ò ní ẹni tí ó jẹ́ ayàwòrán fún wa lówùúrọ̀ yìí nígbà tí ẹni tí ó gbohùn mi sílẹ̀ jẹ́ francis seo abbas ò ní ẹni tí ó wà nídìí ẹ̀rọ tí ó sún síwájú tó ń pòpọ̀ nígbà tí emmanuel aríyíbí òun ló jẹ́ ọlọ́wọ́ ègé tó ń bamige adéwùnmí ẹ̀ẹ́n o ọláwùnmí ìfẹ́wùnmí ọmọ adébáyọ̀ ó ní ẹni tó ń ṣe òfin tótó rẹ̀ kó tó di wíwò lójú afẹ́fẹ́ Ṣògorẹ́níkejì lórúkọ tèmi o ìpínlẹ̀ Ọ̀ṣun yá ní ìpínlẹ̀ ọmọlúàbí bóyá ẹ̀yin ní ohun kan tàbí méjì tí ẹ fẹ́ bá mi sọ ẹ tẹ̀lé mi lórí àwọn social media wa Ṣògorẹ́níkejì Ṣògorẹ́níkejì èmi nìkan ni mò ń jẹ́ bẹ́ẹ̀ èmi nìkan ni mò ń jẹ́ bẹ́ẹ̀ kẹ́ lọ sórí Google tẹ Ṣògorẹ́níkejì àgbẹ̀ gbogbo iṣẹ́ mi ọlọ́kọ̀ọ́jọ̀kan àgbẹ̀ wá fún yín bó ní ìlànà ti òwò wa ni tí tó fi máa dìgbà míì táwọn máa fi eré àti àánú táwọn máa fi pàdé ilé òní lé wa o ọ̀nà ní nà wá orúkọ Jésù kò sì ní di ìsọ̀rọ̀ òdì sí nínú ilé wa tí tó fi máa dìgbà náà ń kọ́ ó dàbọ̀.